of it right now is that AI has come into all these businesses. For instance, as I'm talking to you right now, AIs are trading for me. Mm. They're opening trades, they're taking profit, they're closing trades. So right now, it's becoming very easy to actually make money while you are sleeping. So these are some online businesses that I feel Nigerians can do right now. Position yourself right now, take these businesses, and I can tell you this year 2024 can be a beautiful year. This is sounding really mouth watering, Michael. How can Nigerians who are interested learn and develop these skills and you know start generating revenue? Okay, that's why Rally Academy is here. Like we said earlier, we are an education company, and right now we have a training that we're doing to launch this year, which is called Profit Positioning Training. PPT, Profit positioning, how to position yourself to make profit this year. We, we are starting that training, and guess what? We are making that training an action learning training, which means it's not just a training you are coming to learn theory. We're going to be taking you by the hand and showing you technically how these things work. So, number one, you're going to learn technical skills. Number two, you're going to learn the business skills, which is like the entrepreneurial skill. Okay. And number three, you're going to learn the mindset skill. But most importantly, also, we're going to be putting your hands that the softwares and the websites that you need to succeed in all these businesses. So, for instance, we're going to show you how to start YouTube automation, drop shipping, social media team pages, affiliate marketing, e commerce, you know, online trading, all these businesses. We're going to be showing you how they work at this training. And like I said earlier, we're going to be giving you the softwares that you can also use to automate this training. When you are training them fully automated, semi automated, you know, all the softwares, we're going to be giving you this training. And I can tell you, it's a training Nigerians cannot afford to miss. Especially in this new year, they were just starting. It allows you to position yourself very early to succeed in the year 2024. Okay, Michael, this is sounding very rich. Yeah. Uh, this a lot of people will think it's very expensive to, to get a training like this. How much does it cost really to attend the Rally 2024 Profits Positioning Training, and who can attend? Okay, uh, let me start from the top for who can attend. All right, and the truth is that anyone who's interested in actually positioning themselves for success in this year 2024 should be at this training. And you don't have to be a computer guru. As long as you have a phone and you can use your phone, be at this training. And guess what? Rally Academy is bringing this training absolutely free of charge to Nigerians. Wow, free. Free of charge. They pay nothing to attend. Just register to be at this event. I can tell you, you can never be medicine. Interesting. What else would participants benefit at this training, Michael? Apart from this three-hour training you're coming for, we're also going to be putting your hand an educational DVD on all those businesses I just highlighted that you can keep learning at home after the training. But guess what? That DVD is only for the first people to register. So begin to register now to take advantage of this. Secondly, is that this is year 2024. Red Academy is going to be giving out our 124% bonus. This 124% bonus is cost at least 124,000 naira credit to people's trading account for them to boost their trading capital in the business of e-trading. Be at this training, pick up your DVD, pick up your bonus, and I can tell you we can make this year 2024 Very great. Can you give us the dates, venue, and time of the training and how participants can register to attend? The training we hold for two days right here in the city of Ibadan. And the dates this training will hold is this week, Thursday 18th and Friday, the 19th of January 2024. Let me say that again. This week, Thursday 18th and Friday, the 19th of January 2024. On these two days, the time will be from 11 a.m. to 2 p.m. From 11 a.m. to 2 p.m. So three hours of life changing time. And the very event of those two days will be at Jogo Center, Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Jogo Center, number one, Average Drive, Liberty Road, right here in the city of Ibadan. Very popular place. You cannot miss it. And to register is simple. Send an SMS to your phone number, then your seat will be reserved to be at this event. So take your phone right now. Let me show you how to register. If you want to register to attend on the first day, which is Thursday, the 18th of January 2024, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And number one to this phone number 091 Let me take that phone number again 091 Let me take that phone number again 091 6466 0000. and want to register to attend on the second day, which is Friday, the 19th of January 2024, send an SMS to the word IB2. That's IB for Ibadan. And number two to the same phone number 091 Let me tell that phone number again 091 Let me tell that phone number again 091 Thank you. Okay. Thank you very much, Michael Akinwale. It's been great having you in the studio today. Thank you so much. Until next time on Profit Power, brought to you by Raleigh Academy. It's bye for now. Fresh 105.9 FM, your feel good radio, just a dial away. ó kì í síbẹ̀ ó ó lè lẹ̀ Fresh FM. one fm mo ló ta sọ́sẹ̀ máa yín wúrọ̀ one oh fresh fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn wa ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ Ajaabale tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀. níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí fresh air. tòní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àdábàgbẹ̀ lórí Fresh FM. àjà balẹ̀. ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ hmm, nílẹ̀ káàrọ̀ àjíire bí hmm. tẹ́ ẹ bá rí àwọn àgbààgbà tí wọ́n bá mú fìlà wọn tí wọ́n ti bàbẹ́ àbíyá tí wọ́n kó hmm. bàtà lọ́wọ́ tẹ́ ń pé ẹ kó etí gbọ́ o nǹkan tí ò dáa ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ni nǹkan tí ò sì dáa rèé ọlọ́run ọba elédùnmarè dákun fi kàn wá. àmín ọlọ́run o. òkìkí kan káàkiri gbogbo orílẹ̀-èdè àgbáyé lánàá wípé ìrọ́kẹ̀kẹ̀ kan ó milẹ̀ tìtì nígboro hmm. ilẹ̀ ìbàdàn hmm. oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń sọ oríṣiríṣi nǹkan làwọn èèyàn ń wí kò sẹ́ni tó kọ́kọ́ yé o hmm. kò sẹ́ni tó mọ̀ pé kí ló lè fà á tí nǹkan ó dédé bú kẹ́m ogun ni wọ́n rò pò dé o. àwọn kan lógun ni. àwọn kan lógun ti wọ̀lú o àwọn kan ní ìṣẹ̀lẹ̀ ilẹ̀ rírí ni. àwọn kan ní ilẹ̀ rírí ni a kan ní earthquake ni a kan ní tremor ni. àwọn kan ní ẹ̀gbọ̀n rírí ilẹ̀ ni. ẹni ẹ̀gbọ̀n rírí. Mm àmọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn kan ní iléeṣẹ́ gáàsì kan èló blo mm. ah, ah. kí làwọn èèyàn sọ tán mm. àwọn emergency reporters. àwọn kan ní wọ́n ń àwọn tí wọ́n ń fọ̀kúta ní ọ̀nà àgàlà. pé ní wọ́n fọ́fọ̀kúfọ̀ wọ́n fi explosive wọ́n ti bọ́lẹ̀ wọ́n fẹ́ fọ́ kò sí táwọn èèyàn tí wọ́n máa sọ. àmọ́ òótọ́ ń fojú hàn bọ̀ díẹ̀ díẹ̀ mm. díẹ̀ báyìí ṣe rí i etí yín ò ní di sí ìṣẹ̀lẹ̀ náà láti ìkànnì fresh nílùú ìbàdàn gbogbo bí ṣe ń lọ àwọn oníròyìn wa a ti dà wọ́n síta wọ́n mọ̀ fún wa ní bí ìròyìn ọ̀hún ṣe ń lọ àwọn tó kàn ọlọ́run ọba elédùmarè àwọn tí ò kú ọlọ́run ọba ní fún wọn lálàáfíà àwọn tó ti báṣẹ̀lẹ̀ rìn ọlọ́run tu àwọn èèyàn wọn nínú. ṣebí àtàárọ̀ náà ni àwọn ikọ̀ agbóhùnsáfẹ́fẹ́ àti oníròyìn iléeṣẹ́ fresh fm láti dára wa méjì àwọn kan bẹ́ẹ̀ nulẹ̀ agbára ń tá a wà yìí hmm. Isaac Brown Lulu àti àwọn uh, òyìnbó bẹ́ẹ̀ náà la ní Chike Samson Akindele àtàwọn òṣìṣẹ́ Fresh FM Blast FM àti tiwantiwa rédíò ní igun ibi tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀. Hmm àti nínú ọgbà ẹ̀kọ́ṣẹ́ ṣègùn UCH gangan wọ́n lọ rèé wò bí ìtọ́jú ṣe ń lọ fún àwọn tí wọ́n fi ara pa ń bẹ̀. tọ́ ẹni tí ó ṣe ni òní ṣàìṣe ni ọlọ́run mọ̀jẹ́ kí la burú kò ṣe wá ni àrìnfẹsẹ̀ sí òkan yé máìlì tí èèyàn rìn o àìgbélé ẹni káfọrùn rọ ti dòwe àtijọ́ ọlọ́run gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ là lórí ó tóbi ó kéré hmm, ní ṣàkání wa àti lókèrè ọ̀wá bá wa dáwọ́ ibi dúró ilẹ̀ ìbàdàn ń bẹ lẹ́nu àwọn èèyàn káàkiri àgbáńlá ayé ilẹ̀ ìbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ ń bẹ létí àwọn èèyàn káàkiri àgbáńlá ayé báyìí torí pé ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù òjijì eléyìí tí ó ti ṣàwọn ẹ̀mí kan ó ti dá légbodò ó sì ti mú káwọn èèyàn kan lọ́pọ̀lọpọ̀ kí wọ́n fara ṣèṣe yànnàyànnà títí dàná gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ń sì ń jábọ̀ pé òǹkà ẹni fara ṣèṣe yànnàyànnà hmm. jẹ́ mẹ́tàdínlọ́gọ́rin seventy seven asat àná èèyàn méjì wọ́n sì ń sọ wípé bọ́yọ̀ ti jáláìsí àmọ́ ti jù bẹ́ẹ̀ lọ àmọ́ lọ́wọ́ yìí ó ti jù bẹ́ẹ̀ lọ àti ìlú ìsọ ah. ní pàtó àmọ́ nǹkan tó dùn mọ́yàn nínú náà ni pé ìjọba ti dìde lálẹ́ àná tí wọ́n ti kéde látẹnu gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ pé hmm. ẹnikẹ́ni ilé ìwòsàn kí ilé ìwòsàn tí wọ́n bá gbé àwọn èèyàn dé hmm. ní dìgbàdìgbàdìgbà ẹ̀ wọn hmm. ìjọba ó rẹ̀ igun méjì ni ìjọba pàṣẹ fún lánàá bẹ́ẹ̀ni igun àwọn olótẹ́ẹ̀lì onílé ìtura torí àwọn èèyàn tí kìíní yìí tó lépo nù lé wọn kò sẹ́ni tí wọ́n ṣẹlẹ̀ ládùúgbò rẹ̀ tí ó lè sùn mọ́júmọ́ ó sì tún léwu kí ẹ̀gbẹ̀rìrì ilẹ̀ báwọn kọ́ ṣẹlẹ̀ tó milẹ̀ titititi débi pé kí fèrèsé kó ti dẹnu kọlẹ̀ kọ́fẹ́ ẹ béèyàn bá sunrú inú ilé òun ẹ wò ó ó ṣeé ṣe àwọn ilé ìbò wọn ò ní ilé ìlẹ̀ ti fail integrity mm, test mm, <laughs> mm. béèyàn bá lọ rèé dánwò tó bá sùn bẹ́ẹ̀ ọmọ ọmọ òun náà fẹ́ commit suicide ni torí èyí ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn èèyàn tí wọ́n á jẹ́ agbófinró ti ń bẹ nítòsí rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ ibẹ̀ hmm. ẹ bá ní tún ṣe sùúrù torí àwọn ọmọ ojú iná náà ó tún wá hmm. síbẹ̀. àwọn tó fẹ́ loot. wọ́n ẹ eh, tí wọ́n fẹ́ mú àwọn hooligans. tí wọ́n fẹ́ mú nǹkan tí èsè hmm. tiwọn hmm. níbẹ̀ òun kì í ṣe irúbẹ̀ lọ́yẹ kí wọ́n lọ àmọ́ ṣe mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́pọ̀ ló ń kálukú ń ṣiṣẹ́. ibi ọpọlọ kálukú dorí kọ. ọ̀tọ̀ọ̀tọ̀ ni sẹ́rí ròyìn àjàbalẹ̀ tá a kà fún yín láàárọ̀ tòní. Abọ́ládé mọ̀ bínú mọ̀ jẹ́ ká tí ìwọ́nú àjàbalẹ̀. àti ìlọbẹ. ẹ eh, mo fẹ́ mo mọ̀ pọ̀ ṣe fara bọ̀ ni. Mm mo fẹ́ jẹ́ ká ṣèkìlọ̀ fáwọn aráàlú náà tó fẹ́ lọ mú tójú wọn bẹ̀ ẹ̀yin ò ń ya fọ́tò pẹ̀lú fóònù ẹ ṣàfẹ́débẹ̀ kẹ ìyá kẹrí nǹkan fi ṣe content kẹrí nǹkan fi ṣe content lórí social media ẹ̀yin aráàlú ẹ fáwọn òṣìṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ òǹdóòlà ẹ fún wọn láǹfààní láti ṣiṣẹ́ yìí ẹ̀hùnrún fìrìfìrìn tí à ń gbọ́ ni pé lábẹ́lẹ̀ níbi tí gbogbo àfọ́kù ilé wà sí pé àwọn èèyàn kan sì ń gbin lábẹ́lẹ̀ fìrìfìrì ah! táwọn agbọ́pọ̀ àwọn fóònù sì ń ríǹgì lábẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni tó já sí pé àwọn èèyàn kan sì wà ní abẹ́ gbogbo bẹ́ẹ̀ pàǹtí tí wọn ò tí ì rórí mú bọ́ tí àwọn òṣìṣẹ́ aláàbò sì ń ṣe takuntakun láti rí i pé wọ́n discover gbogbo ibi tí wọ́n wà ńgbẹ̀yìn bá tún wá rọ́ gìrìgìrì bí aráàlú tẹ́ ẹ ní ẹ fẹ́ lọ mú tojú yín bẹ̀ ẹ fẹ́ ya fọ́tò ẹ fẹ́ fi ṣe content ẹ fẹ́ kọ̀ròyìn àríyélujára ẹ jọ ṣé káwọn tí wọ́n sì ní ìrètí àti dóòlà wọn ah. ti ń bẹ lábẹ́lẹ̀ wọn ṣé kí wọ́n kúkú kó pin fún wọn bẹ̀ ni Abọ́ládé ẹ wá jẹ́ akànsára fáwọn òṣìṣẹ́ aláàbò gbogbo pátá gbogbo wọn wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ látìgbà tí kinní ti ṣẹlẹ̀ civil defence àmọ̀tẹ́kùn ọlọ́pàá oistroma oitma gbogbo ẹni ọ̀rọ̀ iṣẹ́ ààbò kan mm. wọ́n ní wọ́n ti wà ń bẹ̀ àmọ́ ìdóòlà wọn gangan àwọn tó sì há sí pàlàpàlà pàlàpolo ìdóòlà wọn gangan òun ló ṣe pàtàkì lásìkò ẹni ọ̀rọ̀ ò bá kàn mọ́ dé bẹ́ẹ̀ mọ́ dé bẹ́ẹ̀ ẹ̀yin òṣìṣẹ́ ilé ìwòsàn bí Abọ́ládé ti ṣe ń pàrọwà gẹ́gẹ́ bí gómìnà Ṣèyí Mákindé náà ṣe sọ àsìkò ìkọ́lá àsìkò ẹ wá kọ statement kan kí ẹ tó kan tó tọ́jú yín ah, ẹ lọ mú ah. police report kan wá ah, ẹ kíní kan. ìkọjá ààyè ni ibikíbi tí wọ́n bá ti dá eléyìí olè òun tàn ti kọjá yóò sì ti tẹ òfin ìjọba lórí ó tún rí ìjọba fín mhm. pàápàá torí náà àyàtọ̀ sí èèyàn bí ìjọba ọ̀bá bá yàn sọ̀rọ̀ ojú ní rojú sàánú hmm. ojú ní rojú sàánú ó ní ọ̀rọ̀ sẹ́nìkan máa yọ bó hmm. ṣogún ọdún tó ń kàkó ọba ọlọ́mọdé nǹkan búkọ bá wa ẹni tí ọba tí ọba wa ọlọ́mọdé ọba ẹ wò ó kásámọ̀ ṣe jẹ́jẹ́ ni ọ̀ hmm. then àwọn èèyàn náà tí ó jẹ́ wípé ẹ mọrú nǹkan tẹ̀ ń gbé lọ́wọ́ tẹ̀ ń lọ rèé tì bọlẹ̀ irú iṣẹ́ tí tó wù kẹ́ ẹ mọ ẹ ṣe kẹ́ fẹ́ fi ṣe irú owó yòówù tó wù tí ẹ rí nídìí nǹkan bẹ́ẹ̀ Hmm. ntọ́ bá léwu bẹ́ẹ̀ sọ yẹ kí wọ́n gbé wọ agbègbè ibi táwọn èèyàn tiẹ̀ ń gbé rárá ni. gbólóhùn kan tí gómìnà sọ nígbà tí wọ́n ń kàdí ọ̀rọ̀ wọn lẹ́nu fọ́nrán tí àgbọ́ta wò wọ́n ní ìdí o tí òun tóun jó lórí ìlú fi máa ń sọ fẹ́yìn ará ìpínlẹ̀ ọ̀yọ́ àtọmọ bíbí ìpínlẹ̀ ọ̀yọ́ pé if you see something say something say something àwa náà ṣẹ̀ṣẹ̀ máa kígbe rẹ̀. àwa gan lórí bí àwa gan ní. láàárọ̀ àná tí mo ṣe ètò dẹ́ndé ọ̀rọ̀ mo sọ pé lórí ètò ààbò náà ni. ṣé mo rí fọ́nrán tí mo fi ṣọwọ́ sí ọ táwọn aráàlú fi ṣọwọ́ sí mi. bẹ́ẹ̀ ni àwọn èèyàn sọ fún wa pé abala abìkámù ń bẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ti ń jiyàn gbé lójoojúmọ́. aráàlú. bẹ́ẹ̀ bá gbúrò nǹkan ẹ sọ̀rọ̀ síta ẹ kígbe àìlè sọ̀rọ̀ àwọn àgbà sọ pé ìbẹ̀rẹ̀ orí bobo bubu buku ni ọlọ́mọjà sórí ibú. if you fúnra sí something. if you fúnra torí pé bó bá ní bẹ́ẹ̀ bá sọ pé kò kàn ẹ́ mm. tó bá kàn ẹni tí yóò fi kàn ẹ́ ńkọ́. ọ sábà labalabala. ọ ìyẹn ó sábà labala ah, ah. ẹ jẹ́ a máa fúnra eh, eh. ta ní gbalẹ̀ lọ́wọ́ wa eh. ta lára àdúgbò wa kí náà ń ṣe nínú gbàgede ilé kọ̀ọ̀kan. àmọ́ tí wọ́n bá ti gbé owó tabua sílẹ̀ ah. kò sí ní láńlọ́ọ̀dù mọ́ wọn ni ọmọ ń sọmọlúàbí tó bá rí iye báyìí mo ní màá gbà ó dẹ̀ bá mi dọ́bù. oh my Ah! ẹ ah. béèrè pé sẹ́ẹ̀ kí ló fẹ́ máa ṣe níbi tó wà ẹ dákun ẹ jọ ẹ já máa fúra o hmm. ìfúra àgbà ogun ni o. ìfúnra sí lóògùn àgbà. all right. Hmm. àwọn ajá balẹ̀ ìròyìn tí àlìkadì ẹ̀ torí kò lọ lẹ́nu ìròyìn wọn dùn hmm. kò dùn rárá rárá. jásí àwọn èèyàn gbẹ́rẹ̀ pàkọ́ pé bàbá dààyè kan á tún ṣe ojú òpó yóò jẹ́ bíi continuation àbí continuity ìtàbábọ̀. a pè Samson Akindele yóò fún alábọ̀ a pè Chike yóò fún alábọ̀ àti àwọn oníròyìn tó kù tí wọ́n bẹ lẹ́nu iṣẹ́ káàkiri mẹ́ ojú òpó tá a sì fi pè yín á hmm. kéde rẹ̀ tàbí ẹ̀yin gangan tẹ́ ẹ bá láǹfààní ojú òpó wa tá a fi sọ̀rọ̀ gangan ẹ pè wọlé hmm. tá a bá ti rí i gbé. E. o oh eight o oh three two. tọ́lọ́ bá sì ṣe tá a bá rẹ́ lómi náà tó ní àwọn ọ̀rọ̀ tó lè ṣèlú láǹfààní hmm, lórí eléyìí ẹ lè pè kì í ṣe a o. à ń kìyìn kọ́ lélẹ̀ nínú gbogbo àwọn ìwé tí ó jáde láàárọ̀ tòní kò fẹ́ẹ̀ sí ìwé tí ọ̀ọ́kọ́ káàkiri eh, many fair killed houses destroyed in Ibadan explosion hmm. explosion rock hmm. section of Ibadan oríṣiríṣi nǹkan kan ni o hmm. so wọ́n ní ní agbègbè ibì kan ní Bodija state nílùú Ìbàdàn àwọn èèyàn farapa yánnayànna wọ́n gbé wọn dìgbàdìgbà lọ sí UCH àtàwọn ilé ìwòsàn míì báyìí ìrọ́kẹ̀kẹ̀ milẹ̀ tètè yìí wọ́n ní gbogbo Ìbàdàn lọ́mọ́ o. Mm torí hmm. pé agbègbè ibi tó ti dún kódà wọ́n mí ibùsọ̀ bíi ọgọ́rùn-ún ibùsọ̀ wọ́n sì mọ rírì rẹ̀ torí pé àwọn ilé kọ̀ọ̀kan ó mì ẹlòmíì wọ ọkọ̀ lọ lójú ọ̀nà torí pé bí ìgbà tí nǹkan lọ ọkọ̀ gbà mọ́ lọ tó fẹ́ gba ọkọ̀ mọ́ lọ ni ó ṣe rí táwọn ẹ̀ báyìí sì pariwo ẹ dákun ń bolẹ̀ wà àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò hmm. wọ́n ń bẹ́ẹ̀ wọ́n ń ṣiṣẹ́ ọ̀ hmm. wọ́n ní wọn ò tí ì mọ iye èèyàn tí ó dolóògbé báyìí bí wọn ní ká tìbùnbùn ṣe kọ́. yes Abọ́ládé yes gẹ́gẹ́ bí a ti sọ pé àlàfi bọ̀lá mọ̀ fi ṣe yàjóyàjó tí à ń gbọ́ báyìí ni pé ó yẹ ká kéde fún àwọn èèyàn pé àtàwọn aláṣẹ o àtàwa iléeṣẹ́ bí iléeṣẹ́ Fresh FM ti ń jí gìrì síṣẹ̀lẹ̀ báyìí pé ó yẹ ká kéde àwọn bíi agbègbè téwu wà tó rọ̀gbà yìí bí ìṣẹ̀lẹ̀ gangan ti ṣẹlẹ̀ àwọn agbègbè ewu tó méwu dání tó ti doko lóńgẹ́ ní. Ni Eh, règbèrègbè ibi ìṣẹ̀lẹ̀ ohun tí ṣẹlẹ̀ ó yẹ káwọn èèyàn mọ̀ kí wọ́n lè bá a yàgò fún gbogbo bẹ́ẹ̀ wọ́n ní ara èèyàn kan tó tún jẹ́ àgbàlagbà ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ eh, ni wọ́n tún ṣẹ̀ṣẹ̀ wọ́ jáde níbi ìpàlàpolò yìí bó tiẹ̀ jẹ́ pé wọ́n lẹ́ni ọ̀hún mí pétu pétu ó sì mí pétu pétu àmọ́ wọ́n ti fi ọkọ̀ àgbé àwọn aláàárẹ̀ bẹ́ẹ̀ ni hmm. ọkọ̀ ambulance wọ́n ti ti fi gbé lọ ọmọ tuntun kan náà bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n tún ṣẹ̀ṣẹ̀ rìkọ́và òun náà bá a ṣe ń sọ̀rọ̀ ọmọ tuntun kan wọ́n tún ṣẹ̀ṣẹ̀ rìkọ́và òun náà báyìí báyìí bá a ah. ṣe máa jábọ̀ àwọn kìnìún yóò ṣàánú o. meyọ bí tanilólobó yìí bá ṣe ń wọlé ẹ jẹ́ kí ọmọ dórí ajá balẹ̀ tẹ́bù. ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ amìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí deland event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́nlúwa olúwaṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bíbà aago méje alẹ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four níbi tí gbogbo ènìyàn ti mọ bẹ́ṣọ funfun sára kíniwín láti pàdé arúgbó ọjọ́ zero twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kó ti dé torí àmì lùmí gbòòrò mi gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwa ṣèyí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four láago méje alẹ́ sí méje ìdájí ọjọ́ kejì ẹ̀kú ojúlọ́nà ẹ̀ edu consult privacy tún gbèdé oyin mọ́mọ́ àdó gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tó ń gbáradì fún ìdánwò utme àti post utme ẹ kú oríire edu consult privacy gan lọ́lùrànlọ́wọ́ tẹ́ ẹ nílò láti ṣe àṣeyege wọlé ẹ̀kọ́ gíga lọ́nà àti rọrùn pẹ̀lú ìlànà àkànṣe ètò ẹ̀kọ́ fún ìgbáradì ìdánwò utme àti post utme ní edu consult privacy láti pàṣẹ àwọn jìnnì olùkọ́ni pẹ̀lú ètò ẹ̀kọ́ kíkọ́ tó yè kooro àgbéyẹ̀wò ìdánwò àtẹ̀yìnwá tó fi mọ́ ìdánrawò ṣíṣe lóòrèkóòrè kọ́kọ́rọ́ àti wọlé sílé ẹ̀kọ́ gíga lábẹ́ ìdánwò UTME àti post UTMA ọwọ́ educonsult privacity ló wà òòyà wa gbà á lónìí láti wọlé sílé ẹ̀kọ́ gíga tó wù ọ́ láti darapọ̀ mọ́ wa ẹ kàn sí educonsult privacity ní communication house fast fast junction old ife road Ibadan tàbí lẹ́ka ilé ẹ̀kọ́ wa tó wà ní LOA court àṣì Bódìjà junction àṣì Bàṣọ̀run Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0813 543 0382 educonsult ọ̀nà tààrà tó wọlé sílé ẹ̀kọ́ gíga yunifásitì lọ́nà lọ́nà ti rọrùn. alálàrí lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra òkúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbí tó bó kákáká alájà sílífàtú àlàrí tó ti yá àtọ́ nìyẹn àlàrí abiyamọ tòótọ́ ó tó di lálùjẹ́nù nídẹ̀ra kàtó torira sílífàtú àlàrí ta bínú ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ̀gbọ́n kí ló tún kù ẹ̀ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. àlàrí ọmọ ọlọ́fà ayẹyẹ ètò òsìnkú òṣè lọ rèé o ní ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alájà chief mrs aminatu aramide ààrẹ àgọ́ ìyálòde gbogbo lẹ́bàdàn ló ń kéde lórúkọ gbogbo ẹbí. bá àbárẹ́ ni bálà ọ̀la kì í yá kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorílẹ̀ tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property the living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bọ́níyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó èrúwà road agbègbè ológun ẹrú ní ìbàdàn èyíkéyìí tẹ́ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ yín pẹ̀lú owó péréte àǹfààní sọ díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpẹ́boko ọ̀bájìnà lákìíkò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn. gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kò kò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ̀n náà bá doni fóònù tó sì máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé ìtajà solar telecoms ní kẹ́ ẹ máa yà sí ẹ̀yin bọ̀bọ́ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti ra fóònù fọmọ yín nílé ó ó ti bọ́rọ̀rùn dé ní solar telecoms ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn àbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ní zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíráàbù ẹ. Oh yá sọ wípé omi ní potent kan. ìbàdàn ṣe é ṣe tán fún alẹ́ orin ìyìn ọpẹ́ àtijọ́ alágbára ẹ gbáradì láti gbé jésù lálùgẹ ní gbàgede liberty òkè àdó nílùú ìbàdàn lọ́jọ́ jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kínní ọdún twenty twenty four bẹ̀rẹ̀ láago mẹ́jọ alẹ́ títí di òwúrọ̀ ẹ darapọ̀ mọ́ wa láṣálẹ̀ má ní gbàgbé pẹ̀lú àwọn ẹni àmì òróró ọlọ́run àtọlọ́rin àbí Yeah. àǹfààní ńlá tí relé yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK Multipurpose Building agara odò ẹja New Garage Area Ibadan. ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ èbù nínú orúkọ wọn àwọn olónìlẹ̀ grace estate tó wà ládébáyé area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ fàní yóò tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three From Monday to Sunday, I dey walk up oh very hard. When my body no tranga, I go take dog. Because I no fit sit down dey look away. I must to hustle to meet my target, yeah. Every day, in case your body dey pain you, fever or headache dey worry you. Bonadol paracetamol go make you well again. Bonadol paracetamol go make you well again. Bonadol paracetamol. sabi for all people handle. Take Ibonadol, sabi them command for your body one time. Now Bondo Chemical Industries Limited, maker of Bonababe they do am. Bonadol dey for pharmacy store and patent The medicine shop when near you. But if your body no sharp after three days, go see your doctor. Bonadol They knack out headache, pain and fever fast. Mercy once again 2024 January edition. Hey, are singing. Ọlọ́run pẹ̀lú òwe ìṣẹ́gun. Shout with the voice of triumph. Làkórí ìpàdé àánú sí àkọ́kọ́ ní twenty twenty four. Lágbọ́jọ́ Wednesday seventeen to Friday 19 January. Ó yẹ kájọ gbàdúrà. Gbogbo àwọn táàrọ̀ orí ọ̀fẹ́ gbà láti wọnú ọdún yìí. Kájọ béèrè fún ire ìrànlọ́wọ́ àti ìgbéga tó ń bẹ nínú ọdún eléyìí o. àwọn ìránṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí bí. bomi ojo kẹ́mi bámidélé olúwa ti fẹ́ mẹ́sì bọ̀ pẹ̀lú mẹ́sì once again choir. ẹ̀jẹ̀ sumalo bàbá orí òkè prophet moses aládéoru jp wọ́n sure. máa súre pastor àìsáyà o aládé jp ọmọ wòlíì wọ́n a máa fi máa jẹ̀mú àánú lórí òkè àánú sọtẹ́lẹ̀ sáyé gbogbo èèyàn látọjọ́ wednesday seventeen the friday nineteenth january wákàtí àdúrà mẹ́jọ láàárọ̀ pẹ̀lú ìṣòro ní mọ́kànlá alẹ́ o láti ọjọ́ tàbí ẹbẹ ní ẹsẹ̀ fún ọlọ́kadà bí odùsókòlẹ́ ń lọ csc orí òkè àánú prayer mountain of mercy zero eight zero two eight two nine five nine nine eight jésù lọ́lọ́wọ́ bí gbàyé gbádùn aráàlú ṣe mú búláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrẹ́rìbù dínkù ògùn lé láti lè jẹ́ kẹ́ ẹ mọ́ rí pẹ́sẹ́tà kà láwọn ibùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage mr briggs mọ́kọ́lá nepa office ní bcj àti ilé ẹja tó wà ní ọbẹ̀ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́ agbowó complex ìyànà poli olúyọ̀lé junction ní mobile àtiwájú fidelity bank ní challenge ilé epo lista ní bẹ̀rẹ̀ kọ́nà ìlú lóríta apẹrin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ asunlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the wheel àtọjà amúlòkọ bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹtẹ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ní pẹ́sẹ́tẹ̀ card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì bọ́ọ̀ káàdì là ń tiẹ̀. ajá balẹ̀. orí ajá balẹ̀ lẹ́wà gbogbo ẹ̀ tí bá ń gbọ́ wa ní inú ilé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òṣìṣẹ́ wa ti ń wà ní ibùdó ìṣẹ̀lẹ̀ yìí ni a fẹ́ gbọ́ ibi tí nǹkan dé dúró láti ẹnu wọn Samson Akíndélé hello. hello. ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ o. hello ẹ káàárọ̀. o ẹ káàárọ̀ o níbo lẹ́yìn wà báyìí níbo lẹ wà báyìí lọ́wọ́lọ́wọ́ kí ló ń ṣẹlẹ̀ mẹ́ẹ̀ wẹ́ agbègbè old bodijà náà la ṣì wà mo wà ní reverend ẹjọ́ reverend adéyọ̀ láti ni mo ti ń bá yín sọ̀rọ̀ ní ẹ̀gbẹ́ ẹ̀dùn electric road adéyọ̀ láti yẹn ní nǹkan tó ṣẹlẹ̀ lánàá ní gbogbo ẹ̀ ti wá ojúlé kẹjọ ilé yẹn jẹ́ olóṣù méjì tí wọ́n ń pè ní bíi duplex ibẹ̀ ni a rí pé kòtò ìwò kan ni a bá níbẹ̀ lálẹ́ àná nígbà tí èmi kọ́kọ́ dé sí eh, ibẹ̀ ni ikú àmọ́ àmọ́ tán gbé bóyá àdó olóró ni tí wọ́n fi ń fọ́ àpáta ni bóyá kiri torí pé ogun tá à ń gbọ́ náà nìyẹn báyìí sè ṣùgbọ́n àwọn tó mọ̀ nípa iṣẹ́ ìwádìí lórí ẹ̀ àwọn ti ọlọ́pàá ìtàn pè ní ìhòdì e explosive ordnance department àti àwọn ọmọ ológun Nigerian army wọ́n ti wà ní níbi tí kinní yẹn ti ṣẹlẹ̀ gangan ní ojú tí ojúlé yẹn wà kò sí ilé kankan lórí ilẹ̀ yẹn mọ́ àti gbogbo ilé. ṣé ilé ilé tó yí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ṣé ilé orí ilẹ̀ ni. ó ó fọ́n ni kò wọlé. kò wọlé ó fọ́n ṣé ó tó ilé mélòó tí kinní yìí tí ó kàn. àwọn ilé tí kinní yìí kàn ti ń lọ bí ọgbọ̀n ah! àkàbà yìí. ní àdúgbò yìí bẹ́ẹ̀ ni àwọn tí ò sí mọ́ àwọn ilé tí ò sí mọ́ rárá káàrí lórí ilẹ̀ mọ́ wọ́n ń lọ bíi mẹ́jọ ah. ní àdúgbò yẹn tó jẹ́ pé gbogbo wọn gbogbo wọn tú ká ni débi pé ọkọ̀ á bá àwọn ọkọ̀ méjì kan lórí ara wọn tí yẹn péléra wọn ah. nígbà tí ariwo yẹn wá ní alẹ́ àná nìkan sí aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ni kinní yẹn ṣẹlẹ̀ débi pé gbogbo òpó náà wáyà iná gbogbo ẹ̀ ló wálẹ̀ gbogbo ilé tó wà ní agbègbè tí wọ́n tó bí ọgbọ̀n yẹn ó kó wọn ní òrùlé wọn ò sílẹ̀ mọ́ ah, ah. àwọn tó rùlé wọn sì wà ń bẹ̀ gbogbo ẹ ti fọ́ kíláàsì gbogbo mọ́tò tó tán yìí tán tó wà níta ni yìí tó wà ní ọgbà ni kò sí kankan tí ó ṣe mú jáde nínú àwọn ilé yẹn tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó lágbára jẹ́. àwọn òṣìṣẹ́ ti ń dá ti ń dá dọ́là ẹ̀mí níbẹ̀ iṣẹ́ wo ni wọ́n ṣe dúró láàárọ̀ yìí ṣé wọ́n ti rí àwọn èèyàn fàyọkúrò nínú àwọn pàǹtí yìí. wọ́n fi bí ìṣẹ́jú mẹ́wàá sẹ́yìn wọ́n fa ọkùnrin kan jáde yọ níbi tí òun náà wà àmọ́ bóyá ó sì lè wà láyé ẹ̀sìn tí mo gbọ́ torí pé ẹ mọ̀ èrò tí wàá pọ̀ mí báyìí tó jẹ́ pé wọ́n tún ti ń fún àwọn tí ó ń ṣiṣẹ́ níbi báyìí tọ́mọ̀ pàṣẹ wọn ò fún wọn láyè láti iṣẹ́ tó hmm, hmm. àwọn kan ní ó dà ní pé ó ṣì ń mí so wọ́n ti gbé wọnú ọkọ̀ àwọn tìróṣètì ambulance wọn wọ́n fún ní wọ́n fẹ́ fún ní oxygen wọ́n mi ò lè sí mọ́bẹ̀ báyìí nítorí èrò yẹn wọ́n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ni pé àwọn ajá tí ó máa ń gbòòrùn àwọn ọmọ ogun wọn ti wọn kó wọn wá láti wo àwọn tó bá tún sí torí wọn kàn déédéé lè tún ọ lè fi katapila bọ ibùbẹ bẹ́ẹ̀ ni o tí òkú bá sì wà níbẹ̀ Hmm. wọn mọ̀ tàbí àlàyé náà tó ti bóyá nǹkan kan ló kàn wọlé lórí ló hmm. sì lè máa mí hmm. torí ẹ̀ wọn ò lè fi katapila bọ̀bẹ̀ torí ah. wọn mú àwọn ajá yẹn kiri wọn dẹ̀ ní àwọn irinṣẹ́ tí wọ́n fi ń wò ní tí ẹ̀mí bá sì wà níbì kan wọ́n máa mọ̀ wọ́n á lè lọ síbẹ̀ láti fà wọ́n yọ. ọ̀dà níbi tí ọ̀rọ̀ wa dé dúró báyìí a tún máa retí ìròyìn látọ̀dọ̀ yín ni torí kò tí ì yé àwa náà òun kà kù sí káyà sókè ni kọ́lọ́n fún wa lọ́kàn hmm, balẹ̀ gbogbo nǹkan tó bá ṣe ń lọ lóòrèkóòrè ẹ jẹ́ ká máa gbọ́. ẹ kàn bá wa sọ fún àwọn èèyàn tẹ́ ń gbọ́ mi. à ń gbọ́. àwọn tó bá tún ṣe ń bọ̀ bí wọ́n fẹ́ wá wòran wọ́n máa wulẹ̀ wá. tí hmm. hmm. mo yẹn bá yín sọ̀rọ̀ yìí àwọn ọ̀dẹ fẹ́ máa lu àwọn èèyàn pé wọ́n ti dúró bí wọ́n ti dúró lọ èrò kan ń ya wa káwọn èèyàn dúró síbi tí wọ́n wà. tó ń kàkú dúró sí agbègbè rẹ̀ kí wọ́n mọ̀ wá. bẹ́ẹ̀ ni wọ́n máa wulẹ̀ wá èrò yìí ń pọ̀ jù báyìí alright ẹ ṣe. a sì mọ̀ pé o ṣeun Samson Akindele mm. ojú òní tì ọ́ Abọ́ládé mm. ṣé o mọ̀ pé nífa àràjà àbálẹ̀ òrọ̀ yìí mo sọ nígbà tá à ń sin aráàlú ń gbẹ́rẹ́ ìpàkọ́ nípa mm. pé kí ẹni ọ̀rọ̀ ọ̀bá kàn kọ́mọ débẹ̀ kọ́mọ ṣàyọjú náà bóyá ìbáṣe òṣìṣẹ́ aláàbò tó iṣẹ́ òṣìṣẹ́ agbèfọ́ba tó iṣẹ́ òṣìṣẹ́ adóòlà kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ a sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń lọ bẹ̀ kì í ṣe ìkẹ́dùn kì í ṣèkẹ́dùn o rọ̀bọ̀ rebe rọ̀bọ̀ rebe ká máa yàwòrán nǹkan tó sì burú jù mo ń bọ̀ nǹkan tó sì burú jù nínú àwọn èèyàn tí wọ́n sọra wọn di oníròyìn ọ̀sán gangan yìí eh. ni pé ó lójú nǹkan tó ròyìn nǹkan tó fi gbà láàyè hmm. láti máa yàwòrán rẹ̀ láti máa fi hàn àwọn èèyàn eh, ó lójú. gbogbo ẹ ti dàrú eh? àwọn èèyàn mọ tẹ̀lé lànà sẹ́rù èèyàn tí ẹ̀ jẹ́ bò tẹ́jẹ́ mu dúdúdúdú kẹ́ ẹ máa fọ́n sórí ayélujára hmm. nǹkan burúkú ni. Hmm. Ah ah. lára àwọn èèyàn wá sí ibẹ̀ ní ojú òpó Chike are you there? hello. hello Chike. hello. tọ bí a ṣe ń retí Chike kí Fẹ́mi mọ mójútó eléyìí onígun bẹ́ẹ̀ hmm. ẹ̀yìn yàjóyàjó tó tún ń kàn wá lára látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ oníròyìn Fresh FM tí ń bẹ̀ ń bẹ̀ wọ́n ni pé àwọn ilé kan yàtọ̀ sáwọn tó dà wó yàtọ̀ sáwọn tí wọ́n dà lulẹ̀ àwọn ilé kan wọn ò tí ì dàwó ń tiwọn àmọ́ tí wọ́n ti san sára wọ́n ti san sára tó já sí pé anytime from now òun náà nírú ilé bẹ́ẹ̀ ló lè dàwó wọ́n ní wọ́n pọ̀ ní règbèrègbè ibi tíṣẹ̀lẹ̀ ti ọlọ́run elédùmarè ó dọ̀wọ́ ẹ o. hello Chike ayédè hello. hello kò sí mẹ́mọ́ ìgbà tó bá ṣe tó ló tún fún wa pé padà. ẹ já fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ elétò ìlera bákan náà àwọn medical personnel tí àwọn náà tí wọ́n ń gba gbogbo ọ̀nà láti rí i dájú pé wọ́n ṣèrànwọ́ nínú iṣẹ́ ìdóòlà eléyìí tí lọ lọ́wọ́ yìí Chike hello Chike tọ́ adúpẹ́ ní ọwọ́ yín bákan náà ẹ má jẹ́ ó sú yín ẹ má jẹ́ ó rẹ̀ yín tí a fi láǹfààní àti dóòlà gbogbo ẹni tó sì ń bẹ ní pàlàpolo àwọn ibi tí wọ́n dàwóyè àti ibi ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ẹ̀yin mò ń béèrè lábẹ́ aṣọ lẹ́ẹ̀kan mo ní ó dàbẹ́ pé gbogbo ìpínlẹ̀ ni àjọ tí máa ń jí sí àjọ ìjọba àpapọ̀ tí máa ń jí gìrì sí iṣẹ́ hello Chike are you there? ìjàmbá tá a mọ̀ sí NEMA. nígbà tó bá wọlé fẹ́mi mo ń sọ̀rọ̀ nípa àjọ mo rò pé gbogbo ìpínlẹ̀ ni wọ́n wà ó sì bóyá ká nírètí pé àwọn òṣìṣẹ́ adóòlà látàjọ NEMA àwọn náà ó ti wà ní gbogbo agbègbè ibi tíṣẹ̀lẹ̀ ti àwa náà ni ó sẹ́mà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Hmm. àjọ tí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ gbé kalẹ̀ ó náà máa ṣẹlẹ̀ pàjáwìrì gírì ṣiṣẹ́ pàjáwìrì bẹ́ẹ̀ni àwọn tó sì jẹ́ first responders náà àwọn first aid wọn náà ti débẹ̀ red cross nkankan àwọn dókítà dókítà náà gan wà ń bẹ̀ àti àwọn tí wọ́n mọ̀ nípa láti lè tọ́jú èèyàn tíṣẹ̀lẹ̀ pàjáwìrì tó bá wáyé irú nǹkan tí wọ́n ń sọ fún ahmed ní ìsìn ni pé àwọn aláyọjúràn ti pọ̀ jù kódà wọn ò fẹ́ jẹ́ káwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ìdólà wọn ò jẹ́ wọn ráyè láti ṣe iṣẹ́ wọn wọn ò sì fẹ́ tún na àwọn èèyàn wọn ò fẹ́ lù yín hmm. síbẹ̀síbẹ̀ àwọn pòkí ẹ̀dá wọn pọ̀ tí wọ́n ń dí wọn lọ́wọ́ ẹ dákun ẹ̀jọ̀ ẹ̀ta kété ẹ̀sùn mẹ́yìn irú ìṣẹ̀lẹ̀ yìí ṣe ìṣẹ̀lẹ̀ ìdùnnú tẹ́sán pé sáfẹ́ lọ ohun tí ń ṣẹlẹ̀ ntẹ́ ẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe ń bẹ̀. ọwọ́ àti àpáta máa lọ sí Bódìjà láti lọ ìyá fọ́tò. Yes, I can hear you. I'm eh, live. I can hear you. Good morning. How are you? Hello, I can hear you. All right. Give us situation report there. Okay, a uh, quick one. Um, well, uh, the search and rescue team is still ongoing, and then um, as I can I can confirm to you now that um, one person was just brought out from the rubble and been taken to the hospital. However, a corpse has been found. But I'm um, looking for the landlord association people to come and identify the, person. Uh, the corpse hmm. to identify the corpse of the person before it's being evacuated at this time. Uh, well, uh, the commissioner for uh, the state uh, commissioner, the SEMA, SEMA and um, other agencies are um, doing their work. They're on ground. Top government functionaries are here already um, uh, inspecting the site. However, some families are here saying that um, they are yet to find um, some of um, their loved ones, uh, particularly a man who says um, the kids are still missing since yesterday. So we're still looking out for more bodies uh, being evacuated here uh, this morning from the uh, UNSA uh, end of Old Bodija. Yes, we don't know whether you can be able to reach one of the residents, you know, who can give us, you know, the situation report there as it happened yesterday. Okay. Uh, All right, I will give you. I'll give you an information. Uh-huh. Uh, let me get um, one of the residents here. Uh-huh. Let me get one of the residents okay, here. Okay, we'll give you, you one of one information. Yes. Yeah. Uh, just uh, hold on. Okay, where would you? One second. There is resident here. Uh, I want to patch you live to Fresh FM Studios. So you are live now. Maybe we'll go to that corner. So that was all right. Um, hold on. Just give me. just um, in in ten seconds or all less. All right. All you right. have um, okay. Uh, your your name, sir, and um, who are you in this community? My name is Femi. I stay at uh, 8 Adirian last street. The house immediately after where the explosion occurred yesterday. Mm-hmm. So what's the true position of things right now? Well, everything is bad. So I will not say I will not say more than that. Everything is bad because we are still we are still recovering some bodies under the debris. like in my own case now, I couldn't even a single pin. I couldn't get out of the house now. A single pin. I couldn't get out of the house. So that is how the situation is. It, it is now very terrible. Okay, uh, Abolade Salami, do you have um, questions for the residents here? Uh, uh, also, Bayo Faleke. Well, you already told us that the situation is bad. So let us leave it at that. Let us leave it. If, please if come again. I can't hear you. He has told us that the situation is bad. So please leave the man. Yes, yes. Leave him. very very bad. Mm. all right thank Hello. you. Hello, Thank you. Chike. Yes. Uh, okay. At the moment, um, I will still give you some uh, re reports as they unfold. But evacuation is ongoing. Tractors and um, bulldozers, excavators are on ground trying to get people out of the rubble at this time. All right, Chike. Hello, Chike. Are you there? Yeah, I'm with you. I'm with you. Hey, bírú ṣẹlẹ̀ báyìí bá ṣẹlẹ̀ ó yẹ kí ọ̀nà tí wọ́n ń gbà láti darí exercise ẹ̀yìn eh, rescue exercise how is the coordination ǹjẹ́ wọ́n rí ǹjẹ́ àwọn aláṣẹ ṣé wọ́n rí kíní yẹn coordinate pàápàá bọ́n ṣe láwọn èrò kan ti ń yábọ̀ ìgbà báwo ni wọ́n ṣe ń coordinate ẹ̀ sí eh, wọ́n coordinate gbogbo nǹkan dáadáa ṣùgbọ́n eh, n ta rí i pé ìgbà tó ṣẹlẹ̀ lálẹ́ àná ló yẹ kí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe nísìnyí torí pé àná ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwọn tó tó wà lẹ́ka amúnáwá ní ní Ìbàdàn wọ́n paná so iná tí ò sí yẹn ò jẹ́ kí àwọn èèyàn jáfáfá láti máa bẹ̀rẹ̀ sí ní in fact torchlight ni wọ́n bẹ̀rẹ̀ sí nílò lánàá láti get àwọn èèyàn kúrò nínú gbogbo rògbòdìyàn yìí however bí ojúmọ́ ti mọ́ báyìí ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní rí tó ń ṣẹlẹ̀ lábẹ́ gbogbo rubbles tó wà ń bíbáyìí well tá a bá sọ̀rọ̀ àwọn response team they were so poor uh, yesterday but um, wọ́n ti pick up wọ́n ti ń ṣiṣẹ́ bí wọ́n bí ó yẹ kí wọ́n ṣe iṣẹ́ wọn láàárọ̀ yìí. all right ẹ ṣé o. Abọ́ládé hmm, ẹyin Elédùmarè kí ó ṣàánú ìròyìn wa ṣe kà báyìí ni. oṣù ni ó ti ah. ó ti ṣe kìnnìkan sí ni lẹ́nu ó sì ti bòyàn sí ìjọba kọ̀ọ̀kan tí bá ń wá ní àbí ká pé gómìnà kọ̀ọ̀kan ní máa ń ní ìpèníjà kọ̀ọ̀kan tí máa sábà gbẹnu tán sọ pé lábẹ́ ìjọba gómìnà tí wọ́n ti di olóògbé Ajímọ̀bí kí Ọlọ́run kó fọ̀run rẹ̀ kẹ́ lọ́gán tó gorí àlééfà ìjọba ní 2011 ara àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní ẹ̀kún omi kan hmm. ṣọ́ọ̀rántí ṣọ́ọ̀gbàgbé ṣọ́ọ̀gbàgbé ṣọ́ọ̀rántí. bẹ́ẹ̀ ni ẹ̀kún omi burúkú kan báyìí tó mi ìpínlẹ̀ Ọ̀yọ́ títí omi ilẹ̀ Ìbàdàn títí tómi hmm. ilẹ̀ Ìbàdàn títí ara ìpèníjà kan tó kọ́kọ́ hmm. tó dojúkọ ìjọba Ajímọ̀bí nu ìjọba Ajímọ̀bí nu wá wo ìjọba Ṣèyí Mákindé ó mọ̀ pé coronavirus ó wà lára làlúrí ìṣẹ̀lẹ̀ tí <laughs> bí gómìnà ò bá kárí ayé tí ẹ bí mú àwa ń sọ̀rọ̀ tìpínlẹ̀ Ọ̀yọ́ bí gómìnà kan ò bá sún ṣòkòtò ẹ̀ gírígírí lásìkò coronavirus yóò sì ṣe tàbí mm. kó ṣe ọ̀rọ̀ sọ tàbí kó sì gbésẹ̀ gbé ara ìpèníjà lábẹ́ ìjọba ti gómìnà Ṣèyí GSM eléyìí tún wá jẹ́ ìpèníjà ńlá tí ìjọba gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe manage gbogbo situation yìí eh, tí aráalé èrò ọ̀nà àti káàkiri àgbáńlá ayé tó jẹ́ pé àwọn gan wọ́n sọ pé ah ìjọba yìí gbìyànjú torí pé n tí ò ṣe ni ò ní ṣàìṣe ni kò sẹ́ni tó ń gbàdúrà kí ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀ àmọ́ bó bá ti ṣẹlẹ̀ tán hmm. kí la ṣe sí i òun ní ìbéèrè bó o la ṣe rìn ọ̀nà wo la gbé gbà tí gbogbo nǹkan tó fẹjú kẹ̀kẹ́ bí iná inú ẹ̀rùn òun la béèrè béèrè eléyìí tún jẹ́ bí ibi tí mò ń lọ ni pé eléyìí tún dàbí ìdánwò ńlá tẹ́ẹ̀sì gidi fún ìjọba gómìnà Ṣèyí Mákindé Ah, torí àwọn èèyàn máa béèrè béèrè ní ìsìn pé ok nígbà tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ kí ni ìjìgìrì ìjìgìrì ojú ẹsẹ̀ bó la ṣe management disaster bó la ṣe manage disaster disaster management ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn fẹ́ mọ́ mm, béèrè nígbà tó tún ti ṣẹlẹ̀ tán àwọn èèyàn tún wá béèrè pé kí lẹ gbé kó. a lè béèrè pé nígbà tí nǹkan ṣẹlẹ̀ tán kí làwọn mm. nǹkan ojúṣe mm, tàbí ìjígìrì sí ìjọba tí wọ́n ṣe àmọ́ a lè mọ̀ọ́mọ̀ tiẹ̀ mọ̀ dáyàn kankan lẹ́bi wípé báwo la ṣe mọ́wò la ṣe lè jígìrì hmm. lójú ẹsẹ̀ ọ hmm. wà lọ́wọ́ bí wọ́n bá ṣe tètè gbọ́n tó ṣẹlẹ̀ hmm. torí pé oríṣiríṣi àwọn ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ ló ń kàkù kọ́kọ́ bẹ́ẹ̀ sí ní sọ káàkiri kódà àmọ́ ọ wá tiẹ̀ fẹsẹ̀ múlẹ̀ o kò fẹsẹ̀ múlẹ̀ o ọ yẹ kí ìjọba ọyá ẹ̀ndé ẹ̀ ní agbègbè ibi tí wọ́n ní ìkàbá eh. ti ń ṣẹlẹ̀ ọmọ pé àyè ọmọ gbọ́ ni pé eh, ọpẹ díẹ̀ eh, káwọn ẹ̀gá tó tiẹ̀ ká tó gbọ́ látọ̀dọ̀ àwọn aláṣẹ pé kí gan ni kókó wàá rí i pé ńgbà tí wọ́n tó gbọ́ lọ́dọ̀ aláṣẹ ní kálukú ṣẹ̀ṣẹ̀ fẹ̀dọ̀ lórí òróró pé díẹ̀ pé ọ̀dà kì í ṣe earthquake o kì í ṣe esmo o kì í ṣe gasland o kì í ṣe kinní kan o àmọ́ tó bẹ́ẹ̀ kò sí ní tó dùn mọ́ nínú ètò ìṣẹ̀lẹ̀ náà Fatai Owóṣeéní tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ètò ààbò àwọn náà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ lálẹ́ àná wọ́n tún ti sọ láàárọ̀ yìí lórí ìkànnì láti kọ́kọ́ gbé ní ohun Fatai Owóṣeéní tí wọ́n sọ pé àwọn ìwé pàtàkì kan tí ó ń tọ́ka sí ìtanilólobó wípé ìjò lọ́wọ́ nù ilé òun ẹni tó ní àtàwọn tí wọ́n lọ di ẹrù bú síbẹ̀ ìwé wọ́n fi ń sìkì approval láti gbé explosives wọlé wọ́n fi ń béèrè fún ìbuwọ́lù òǹtẹ̀ aláṣẹ láti gbé nǹkan búgbàmù wọlé síbo. ọ̀rọ̀ ẹja ka ọ̀rọ̀ ń sí ọ̀rọ̀ pàjáwìrì náà ni ok ká ká sì categorize ẹ náà sí ọ̀rọ̀ pàjáwìrì náà ni hmm. pé kásá wí nǹkan kan ni o hmm. pé pé ńgbà tí wọ́n bá parí ìwádìí tán nísìn tó lọ jù bẹ́ẹ̀ lọ ó lè jájọ wa lójú pé kò tiẹ̀ tún wá lọ báwọn ẹja fi hmm. àyè lẹ̀ káwọn tí ó ṣèwádìí kí wọ́n ṣe ìwádìí tí wọ́n bá ṣèwádìí tán á mọ irú kí ló lè bí wàhálà báyìí báwo la ṣe lè múra lẹ̀ lọ́jọ́ míì. kí la nílò àwọn irinṣẹ́ ìdóòlà àmọ́ sọ gbogbo ẹ̀ mọ́ra wọn náà ni àwọn irinṣẹ́ ìdóòlà ṣé wọ́n tó ṣáwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí ó lò ó ṣé wọ́n mojú ẹ̀ ṣáráàlú ṣé wọ́n fáwọn òǹdóòlà láàyè láti ṣiṣẹ́ wọn torí ń gbà míì wo ṣẹlẹ̀ sinagogue tí ọ̀dà wo lẹ́kọ̀ọ́ n táwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ adóòlà àwọn rescuers tí wọ́n sọ fún wa ni pé àwọn ìbárí èèyàn dóòlà jù bá ń lọ ṣùgbọ́n àkọlùkọgbà eh, àwọn aráàlú èrò eh, èrò rẹrẹ eh, mú tìrì tí wọ́n èmi náà fẹ́ lọ sàyójú rẹ tí wọ́n ò jẹ́ káwọn rọwọ́ mm. yọ pé ó jẹ́ kí ọ̀pọ̀ tí ń bẹ ní pàlàpolo ilẹ̀ abẹ́lẹ̀ kí wọ́n kí wọ́n kúkú gbẹ̀mímì síbẹ̀ gbogbo àwọn nǹkan yìí àmọ́ ṣíṣọ lójú ẹ̀ àmọ́ wò ó ìyẹ̀wò wọnú ara wọn àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ à ń fi ọlọ́run bẹ ọlọ́run o kó dákun kó ṣàánú wa o kó dákun kó bá wa mọ́ dá àwọn ìṣẹ̀lẹ̀ là lórí kó bá wa mọ́ dáwọ́ ẹ̀ tó. ajá balẹ̀. ajá balẹ̀. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì ọ̀hún ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa kọ́ wọ́n rìn. beginning from twenty third to thirty eight March twenty twenty four. it is a great opportunity for you to visit this site site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ẹ fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ibadan. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. fountains of divine blessings will flow abundantly on the altar of worship at the 14th year edition of While I Live concert. Well, concert 14. Theme: The Blessing. Coming up on January 21, 2024. Red carpet 2:30 p.m. Concert begins at 3:30 p.m. Venue: The Eminent Center, opposite Pefti, Sangomokala Expressway, Leventis Road, Ibadan. Well, concert 14. Ministering: Ipirunke Bashir, Faf Hori Taiwo, Samuel, Pastor Fumi Okewo, and special appearance Bishop Jide Orire, and the host Oluwaseyi. Well Concert 14 will stream on all social media platforms at Well Concert, official media partner, Fresh FM 105.9. Free buses will be available for pickup points. Call 0907 3029 580 or 0803 594 7636. While a live concert 14th edition, a worship experience you'll never recover from. Just

bí gbàyé gbádùn aráàlú ṣe mú búláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrẹ́rìbù dínkù ògùn lé láti lè jẹ́ kẹ́ ẹ mọ́ rí pẹ́sẹ́tà kà láwọn ibùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage mr briggs mọ́kọ́lá nepa office ní bcj àti ilé ẹja tó wà ní ọbẹ̀ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá complex ìyànà poli olúyọ̀lé junction ní mobile fidelity bank ní challenge ilé epo lista ní bẹ̀rẹ̀ kọ́nà lóríta apẹ̀rin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ asunlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the wheel àtọjà amúlòkọ bẹ́ẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹtẹ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ní paycenter card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì bọ́ọ̀ káàdì là lọ́ọ́ ra tiẹ̀. mẹ́jà kẹtẹta twenty twenty four ìpàdé yìí tó máa kún fún testimony nínú ìjọ CAC ìgbàdémù center not by my power iṣẹ́ nípa agbára mi àkórí ti twenty twenty four yìí lọ́jọ́ Friday twenty sixth January látàgò mẹ́fà ìrọ̀lẹ́ di mẹ́fà ìdájí ọjọ́ kejì àìrọ̀mà nínú ìyẹn tó ń ta sẹ́sán láti ru ọlọ́run sókè lórí ìtẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi Adéyínká Aláṣeyọrí Bọ́sẹ̀ Super Ìròwúfà SA Dynamic Ìyanu Olúwa Pray Pastor Fuji pẹ̀lú jíjí choir evangelist Dr. Ayọ̀ Ajẹ́wọlé wòlíì àgbà ní kẹ́s first minister wòlíì ọlọ́run aláàyè pásítọ̀ sí ọláyà the convener wọ́n a máa súre nínú ìyìn lọ́jọ́ friday twenty six january twenty twenty four látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ di mẹ́fà ìdájí ọjọ́ kejì nínú ìjọ CAC gbaremu center tó wà ní leaders junction tribune road mọ̀lẹ́ falafel òkè àdó ńbàdàn mega Entata, twenty twenty four ìpàdé yìí tó máa ń kún fún testimony ó yá o a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o ẹ wá bá wa rẹ̀. àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọkànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one. ètò wà fèsì àtẹlẹ tó wà lágùn nine hundred thousand naira péré ni tìmọ́níyà phase two ni one million naira péré ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà nọ́mbà twelve ààrẹ street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àti kórewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concepts developer that cares orí òkè agbanilágbàtàn tí ọlọ́run ti gbọ́ àdúrà gbogbo nípojìpò ti pé ọdún mẹ́wàá báyìí o bákan náà olùṣọ́ àgùntàn ṣẹ́wọ̀n yẹ̀wù sí ti pé àádọ́ta ọdún. ọkàn mi mọ́ agbanilágbàtọ́ prayer mountain gbàlá ajégúnlẹ̀ ìrágbìjì nípínlẹ̀ ọ̀ṣun láti máa yin ọlọ́run táwọ̀dẹ̀ tó gbàdúrà fún ti ìsàmì ọdún kẹwàá tí bẹ̀bẹ̀ ayọ̀ ti ń ṣẹlẹ̀ lórí òkè pẹ̀lú àkórí ẹ̀ gbogbo agbára all power matthew twenty eight eighteen to twenty bẹ̀rẹ̀ láti monday twenty second january sí friday twenty six january ọdún twenty twenty four yìí ìpele ìrọ̀lẹ́ wà láago mẹ́fà aago mọ́kànlá alẹ́ ní sọ́ọ̀rù ó saturday twenty seventh january ní ìdúpẹ́ àti wẹ̀jẹ̀wẹ̀mú orí òkè àti tọjọ́ ìbí pásítọ̀ ṣeun oníwàásù bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àárọ̀ ọ̀pọ̀ ọlọ́run àlàyé lọ́lọ́run àtúnlò apostle j o iyọlá prophet akínbíyì mark pastor isaiah o aládé pastor ma aláwọdé àwọn olórin ẹ̀mí ní evangelist dr bọ́lá rẹ̀ wùmí babalọ́lá dáre pop ìdòwú fad àtàwọn olórin ẹ̀mí bíi pastor seun oyewusi oníwàásù lólùgbàlejò zero eight zero three three two six eight eight four six ọlọ́run tó ní gbogbo agbára yóò pa ìmí àti ẹlẹ́rìí ayọ̀ lórúkọ jésù ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn ṣàgbékalẹ̀ ètò bá di pédèpédè bó o la ṣe sọ dogo tí o fini dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti mọ segu fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọn náà lè jálàbà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kàn sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ìbàdàn pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Prọfẹ̀tà Adéyẹmọ presidential wonderland ní Sọ́gunró ọlọ́run ara ó wà ń bẹ̀ o. mo bẹ̀rẹ̀ lọ́dún yìí olúwa o fi àánú omi jẹ́ mi nu o. èyí ni àkórí ìpàdé alágbára amìlú títì night of wonder ti friday kẹtẹkẹtẹ lóṣooṣù àkọ́kọ́ ọdún rẹ̀ lọ́dún twenty twenty four ti máa wáyé ní christ church wonderland isiaq ajimabi GRA tòsí Sọ́gunró akínyẹlé ń bẹ̀rẹ̀ nípasẹ̀ bàbá apostle of wonder prophet doctor ọlásùnbọ̀ Adéyẹmọ olúwa ti bá bàbá apostle wonderland sọ̀rọ̀ wípé òun fẹ́ fi àánú omi jẹ́ gbogbo bí ọ̀gẹ́ ẹ̀yin wò lẹ sunkún lórí iṣẹ́ lórí ọmọ lórí aya lórí ọkọ àìnígbèjà ìdààmú òkùnkùn máa bọ̀ ní friday ọ̀sẹ̀ yìí nineteen january twenty twenty four ẹ pàdé senior pastor ef adéòkè àtọ̀pọ̀ àwọn yòókù àtàwọn olórí ẹ̀mí lágbàáyé ìpàdé àárọ̀ aago mẹ́jọ látọ̀ kẹlu agbami àdúrà bọ́ọ̀ lọ yá mi night of wonder bẹ̀rẹ̀ lago three eight nine eight. presidential wonderland ní sọ́kúnrò ọlọ́run àrà ó wà ń bẹ̀ o <laughs> bá a rọ́kọ̀ àrèkó lóòótọ́ àmọ́ bá a bá fẹ́ ṣe ìrìn àjò láti ibìkan sí ibìkan nítòsí láàrin ìlú àti lẹ́yìn odi láì nífojúwi náà hílàhílo àwọn awakọ̀ tí wàá yàn bí ẹni wewúrẹ́ mevron lodu mevron a fún yín ní mọ́tò pẹ̀lú awakọ̀ tó dángájíá tá a fi ṣèrìn àjò pẹ̀lú rọrùn lówó tí ò fani lápò ya kódà bẹ́yìn bá fẹ́ lo bọ́tò láti kó gbogbo ẹbí yín ṣèrìn àjò pẹ̀lú mevron ẹ̀dínwó tún wà fún yín lórí ẹ̀ mevron tún bá ní gbẹ́rù gbọ́jà láti ibìkan síbìkan home delivery pabambari ibẹ̀ ni pé kò sígbà tẹ́ ẹ pè wọ́n lọ́sàn-án tàbí lóru tí wọn ò ní dá yín lóhùn bó ṣe mọ́tò bó ṣe ọ̀kadà wọn lẹ́yìn láàyò àǹfààní ká sanwó lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù ń bẹ fáwọn tó bá ń lò ó déédéé láti jàǹfààní ìtura àrìnkèrìndò ọkọ̀ àti ọ̀kadà tó lẹ́gbẹ́ẹ́ fẹ́ ẹ ṣe kúkú bá a pe nọ́mbà yìí zero one seven hundred one two three thirty tàbí kẹ́ ẹ kàn sí mevron.com lórí ayélujára ẹ sì lè máa lọ tààrà sílé iṣẹ́ wọn ní nọ́mbà fourteen obe street bodijà ńbàdàn ẹ sì tún lè jàǹfààní ẹ̀dínwó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lórí ìrìn àjò kọ̀ọ̀kan tẹ́ ẹ bá lè ṣe mẹ́wàá pẹ̀lú promo code yìí try mevron pẹ̀lú mevron lílọ bíbọ̀ dìrọ̀rùn gbáà. prọfẹ̀tà adéyẹmọ president. ajá balẹ̀. bó ṣe gbà láàárọ̀ inú ẹ̀yin èèyàn tí ẹ̀ ń gbọ́ wá ní inú ilé kì í ṣe pé òsíró inú àwọn ìwé tá a mú wa ìròyìn tó dúró yìí lọ hmm, ní ta àkọ́kọ́ mú wa sí etí ìgbọ́ hmm. ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìṣẹ̀lẹ̀ hmm. nǹkan tí ọ̀dà ni Buhari ṣe àlàyé sínú ìwé ìròyìn ó ní ìdí tí n ò fi gba iṣẹ́ kúrò lọ́wọ́ Emefiele ó sọ sínú ìwé ìròyìn ní àárọ̀ yìí Tinubu náà tún sọ̀rọ̀ ó ní gẹ́gẹ́ bí Buhari òun ìyọjú sọ́rí ìṣe àyọjú ràn sí ẹlẹ́ka iṣẹ́ kankan kó n kò sá ti ṣe iṣẹ́ tá a gbé fún un òun náà ni ti bẹ ní ọkàn tèmi. látàrí ìjínigbé e, pamọ́ béèrè fowó tó ti á di lemọ́lemọ́ lólú ìlú ilẹ̀ wa àbújá òní òde yìí ìfẹ̀hónúhàn tí ó lágbára wọ́n ní yóò wáyé lábújá o torí wípé wọ́n ti mú afurasí mẹ́wàá lórí ọ̀rọ̀ ìjínigbé yìí Tinubu sì ti á jẹ́jẹ́ pé gbogbo ohun tó bá gbà lòun ó fún o òun ó yàbọ̀ àwọn ajínigbé béèrè fún owó yìí torí pé ìránṣẹ́ òkùnkùn agent of darkness òun làwọn èèyàn yìí ìránṣẹ́ àṣetánì gbà òun náà ni wọ́n. wọ́n ní kódà àwọn ajínigbé wọ́n ní ọkùnrin kan tí ó ń ṣiṣẹ́ nílé ìtura tí wọ́n gbé pamọ́ wọ́n ti gbẹ̀mí ẹ̀ ní Àbújá iná ni nínú àwọn ìròyìn tó jáde fún tòórọ́ òní ní ìta gbangba ìwé ìròyìn Vanguard Àtíkù ló sọ̀rọ̀ pé ó ní àjọ iléeṣẹ́ iléepo ilẹ̀ yìí NNPC ló yẹ kó máa mójútó gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ibùdó ìfọpo kó tó di wípé ẹnikẹ́ni ó tiẹ̀ máa bá wọn dá sí i bákan náà ni Buhari sì sọ̀rọ̀ ó ní ẹ̀ èmi mọ̀ ṣe tán ẹni tí ò ṣeun ẹ̀tùfẹ́ kè sẹ́yìn kò lé mm. èmi ṣe tán láti fara mi kalẹ̀ fún ìwádìí èyíkéyìí tí wọ́n bá fẹ́ wádìí o I prepared myself for probe. Hmm, ìròyìn yẹn ń bẹ ní ìta gbangba Vanguard fún tòní. àwọn ìròyìn míì náà ó tún wà ní àhẹ́ níbi tí Ombugadu tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ti ń sọ fún ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà wípé òun ni kí wọ́n kéde o pé òun ló ń jáwé olúborí nínú ìbòsípò gómìnà ètí. E ó wáyé ní ibẹ̀ ní ìpínlẹ̀ ti Ẹdó wọ́n ti sọ wípé ojúkorojú ẹ̀ làwọn ọ̀nà mú ẹni tí ó bá díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ẹdó nínú ìbò tí yóò wáyé báyìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn èèyàn náà ni wọ́n ń kọrin ìrèké bàbá Bísí Àkàndé tó pé ẹni ọdún márùndínláàádọ́rùn-ún eighty five years. Hmm ní ìta gbangba Vanguard bákan náà látún ti rí ìròyìn láàrin ọ̀sẹ̀ kan péré nínú Nàìjíríà tá a ibùdó ìfọpo tí ò bófin mu illegal refineries bíi mẹ́tàléní ọgọ́rin eighty three <laughs> ni àṣírí tú sọ́wọ́ ìjọba láàrin ọ̀sẹ̀ kan péré ni wọ́n discover eighty three illegal refinery. Right. Hey, Gbàjàbíàmílà ni ọṣẹ kan ò ní pẹ́ yí báyìí ìyẹn bí mm-hmm. kò bá tètè sún ṣòkòtò ẹ̀ sókè orí ọ̀rọ̀ owó palliatives nílẹ̀ yìí wọ́n ní ẹnìkan tí ń yọ ọ̀rọ̀ sọ fóníròyìn pé àwọn kan ti ń dètè àti kó ọbẹ̀ yìí gbàjàbíàmílà la lórí ọ̀rọ̀ palliatives money ìta gbangba Vanguard ni wọ́n kọ sí. nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ tí wọ́n fi ń kọrin eréke bàbá Bísí Àkàndé Akàndé gangan sọ̀rọ̀ ní tiẹ̀ ó ní Armageddon ó ní ó ti dé báyìí ó nítorí pé àwọn gẹ́mùsè ṣe ni wọ́n ń ṣe kìtàkìtàkìtà wọ́n sáfẹ́ bọ́ sí ipò adarí lórílẹ̀‐èdè Nàìjíríà náà ọlọ́run ọmọ mọ̀ kó wa yọ nínú tí a tara bọ̀ yìí hmm. Mákindé ti sọ fún ilégbìmọ̀ asòfin pé ẹ bá ń buwọ́ lò mo tún nílò owó yá kan one fifty billion naira. Hmm. ríránṣẹ́ pè tí ránṣẹ́ pé olúbùnmi túnjí òjò kó wá wí tẹnu ẹ̀ nípa four thirty eight million naira contract iṣẹ́ àgbàṣe tí wọ́n pé iléeṣẹ́ rẹ̀ ní wọ́n gbé fún tó sì bá jìbìtì dé àjọ tó ń rí sí ìhùwàsí àwọn tó dipò lúmú àtàwọn òṣìṣẹ́ ọba nílẹ̀ yìí wọ́n ní wọ́n ti ní òkè àwọn ò fún ní déètì ọjọ́ míì gẹ́gẹ́ bí mínísítà fi ní ìgbà tí wọ́n pè wọ́n ọ̀rá ìwà kí wọ́n máa tún déètì mú àwọn ò tún déètì mú fún láti yọjú sí hàn ṣé òpin ni ní kó ṣọlá ìròyìn yẹn ń bẹ́ẹ̀ ní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard fún ti ọ̀rọ̀ yìí o. ní inú ìròyìn tó jẹmọ́ ti agbo ti òṣèlú wọ́n ti sọ láti ìpínlẹ̀ Ondo látàdọ̀ ẹni tí í ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ondo eyín Princess Ọládùnní Odù ó ní èéṣe ẹsìnmi rọ̀bọ̀ ríbi ẹ má fa ọkọ̀ Tinubu wọnú òṣèlú tiwa tá a sì nípínlẹ̀ Ondo Tinubu lààrẹ Nàìjíríà ọ̀rọ̀ ìpínlẹ̀ Ondo ẹ mọ̀ ti orúkọ Tinubu ẹ má ti bọ̀ ọ́. Hmm. àwọn ìgbìmọ̀ kan nínú ilégbìmọ̀ aṣojúṣòfin wọ́n ti ń sọ wípé èyíkéyìí nínú àwọn adájọ́ ilé ẹjọ́ kòtẹ́lọ́rùn tó bá dá ẹjọ́ kẹjọ tó dá ẹjọ́ ọ̀rọ̀ bọ̀rẹ́bẹ́ kan ó yẹ kí wọ́n fi mu tiẹ̀ náà dánrin o. Hmm. àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ unilag ilé ẹ̀kọ́ gíga fásitì ìjọba àpapọ̀ tí ń bẹ ní èkó unilag nu wọ́n ti kéde pé lóòótọ́ ìpòrúurú ìbẹ̀rùbojo ìsákàbàkàbà ṣẹlẹ̀ láòkò tí ilé ẹ̀kọ́ unilag tí wọ́n ń ṣayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde convocation wọn làwọn ọmọ ìsọta bá yabò wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn èèyàn bọ́sẹ̀ ṣe é ṣojú àwọn hoodlums tá à ń wí wọ́n tún jí kaba ìkẹ́kọ̀ọ́jáde tá a mọ̀ sí academic grounds wọ́n tún jí kó àwọn hoodlums jí academic grounds wọ́n jí kó lọ àwọn aláṣẹ làwọn ń wádìí ojú ìwé kẹrin ìwé ìròyìn Vanguard fún ti ọ̀rọ̀ òní. ok ẹni tí ó jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá ni tí ń jẹ́ ọmọ ènìyàn tó ń sì ń bẹ̀bẹ̀ kí wọ́n ní orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá olóyè Sunday tẹ́mọ̀ sí Sunday Ìgbòho ó ti sọ fún ààrẹ Tinubu ó ní ní gúúsù ìwọ̀ ilẹ̀ Yorùbá nínú gbogbo ní Sunday Igboho ló ń sọ fún ààrẹ Tinubu. Ah, ní ìpínlẹ̀ bákan náà eh, eh, Tinubu ààrẹ Buhari ó ti bẹ̀bẹ̀ mm, lọ́wọ́ ọmọ Nàìjíríà ó ní gbogbo àwọn ìgbésẹ̀ tó ń bá gbé tó bá hmm. ro mọ́yìn lára hmm. ẹ má bínú hmm. ẹ má bínú sí mi àmọ́ wá bẹ́ẹ̀. tọ àìmọ rìn <laughs> kórè ọmọ mi ìdájọ́ ilé ẹjọ́ tó ga jù tó ń jò ní wọ́n ní ẹgbẹ́ APC ti sọ fún àwọn alátìlẹyìn àwọn ẹgbẹ́ òṣèlú àti àwọn olùgbé ìpínlẹ̀ Nasarawa pé ẹ má ju ìpínlẹ̀ Nasarawa sínú hílàhílo òṣèlú o torí pé ìbẹ̀rẹ̀ ogun <laughs> lèèyàn mọ̀ èèyàn mọ̀ bíi tí ó parí sí o ojú ìwé kejìlá Vanguard fún tòórọ yìí. wọ́n kọ ìròyìn kan ìbéèrè ló mú dání o ọwọ́ akẹni tí ó dáhùn wọ́n ní wọ́n sọ pé orílẹ̀-èdè Cape Verde wọ́n ní gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àjọ tó ń rí sí ètò ìlera ní àgbáyé World Health Organization wọ́n ní lọ́jọ́ ẹtì tó kọjá lọ iná sọ pé Cape Verde ó di orílẹ̀-èdè kẹta báyìí ní ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ti lé àìsàn ibà wọ́n lé e kúrò ráúráú ní orílẹ̀-èdè wọn wọ́n ní lẹ́yìn Mauritius tí wọ́n lé ibà lùgbẹ́ lọ́dún 1973 Algeria wọ́n lé ibà kúrò fẹ́ẹ́fẹ́ẹ́fẹ́ ní orílẹ̀-èdè wọn ní 2019 wọ́n ní téèyàn bá wà á béèrè o ìgbà wo ni orílẹ̀-èdè tá à ń pè ní Giant of Africa yóò wà á ráyè tí ó rojú ráyè tó wọn náà lè ibà kúò èdè wọn. ẹ ṣe olóòtú bí ẹ bá wo orílẹ̀-èdè Johnson of Africa lẹ́yìn tí wá ní sà. bẹ́ẹ̀ ni sà ẹ ṣe olóòtú bí ẹ bá wo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú à ń lé ibà lọ yìí mm. à ń lé ibà lọ Abọ́ládé bẹ́ẹ̀ ń ṣe jẹ́ bàbá bàbá yìí mm ẹ ti rí i pé láti ìgbà kékeré yín lẹ ti ń fetí gbọ́ pé wọ́n ń gbé owó kan bóde àwọn international organizations àwọn donors àtijọba nàìjíríà hmm. pé kí wọ́n fi jagun tako ibà ibà kí àìsàn hiv ò tó dé hmm. àti aids àtàwọn àìsàn báwọn ni wọ́n ti ń lé ibà èèyàn wàá béèrè pé ṣé àfòótọ́ ọnú àti ìlànà bó ti tọ́ ṣáà fi lé ibà lọ ní nàìjíríà. a ṣáà jẹ iná ṣáà. mi gbọ́. a ṣáà jẹ. Eh. corruption náà ni. bí kásá pọ̀nkálá pọ̀nkálá pọ̀nkálá làbá pọ̀n wẹ̀ látán. o ní òjẹ́ bá o lọ. ní òjẹ́ kí ìbọn lọ. tàǹdò ni olónìí bẹ́ẹ̀ ẹyin àwa la ṣe ń léwájú àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ tó yẹ ká ti júwe bí ibà ó ṣe rìn bí ò tiẹ̀ lọ tán hmm. kọ́kàkú téńténí bí ò tiẹ̀ lọ tán àmọ́ dòní olónìí bàbá gbélé kí ló àìsàn bá eh, malaria malaria malaria malaria àtẹni malaria ò mú gan hmm. <laughs> malaria ni ó mú òun ọlọ́run ọba ìdùmarè yóò kọ́ wa mọ̀ ọ́ ṣe tá a fi ní ṣìṣe yes èyí tó sì ti kọ́ wa mọ̀ ọ́ ṣe náà yóò fún wa lẹ́mìí láti lè ṣe bó ti tọ́ àti bó ti yẹ ẹ já tún wo ìròyìn míì níbi tí ó ti kan ọ̀rọ̀ rìfáínárì wọ́n ní Dangote àwọn tí wọ́n dókòwò sínú Dangote wọ́n ní àbàtẹ̀ one point two trillion naira ní èrè ẹlẹ́kọ̀ọ́dèrè nu wọ́n ti jèrè wọ́n jèrè one point two trillion gain ok odi. di orí nǹkan kan mẹ́wàá bó rí ká. Eh, àwọn tí wọ́n jẹ́ adájọ́ kóòtù kò tẹ́ mi lọ́rùn wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ báyìí pé gbogbo àwọn èèyàn tí wọ́n ń kàn wá níkò ọ̀rọ̀ eh, ẹ sí o torí pé gbogbo dẹ́n wíhùn omi tá a dà sára ẹyin kò mọ́ lára àwọn adájọ́ kóòtù kò tẹ́ lọ́rùn làwọn náà ti fèsì síta torí pé ẹnu ń kàn wọ́n ní orí àwọn ẹjọ́ kọ̀ọ̀kan hmm. èyí tí wọ́n ń dá. Hmm. àjọ àgùnbánirọ̀ nílẹ̀ yìí àwọn tí wọ́n jẹ́ àgùnbánirọ̀ tí ń sinlẹ̀ bàbá wọn wọ́n ní wọ́n ti rọ ààrẹ Bọ́lá Tinubu pé kó dákun kí ọba wọn dóòlà àwọn àgùnbánirọ̀ tí wọ́n gbé ní ìpínlẹ̀ Zamfara tí wọ́n sì ń bẹ nínú ìgbèkùn àwọn aráabí kí wọ́n dákun kí wọ́n tètè bá wọn dìde sí i ìròyìn yẹn ń bẹ lójú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard fún tòórọ yìí. ajá balẹ̀. ajá balẹ̀. tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ afọ́jú gbogbo ẹ̀yin èèyàn wa nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yí ìlú ìbàdàn pọ̀. charity pay eye care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpèníjà. nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti ìtọ́jú ojú yìí. fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny concert building ìyànàgbẹ́lẹ̀ bus stop nítòsí olówó ti fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ẹran wo ló ń bímọ ń bẹ yẹn. ẹran wo ló ń bímọ ń bẹ yẹn. Ah, ẹran kọ́ èèyàn ni èmi ni o. bàbá fi kà sínú. ẹ kí ló dé. jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkì ọ jẹ̀dí. kí ló pè. báṣkì ọ jẹ̀dí. báṣkì ọ jẹ̀dí. ó dáa tó bá rí bẹ́ẹ̀. màá fi báṣkì ọ jẹ̀dí oníyẹ̀fun lọ sí yín bàbá fìkà eh? àní ẹyẹ dún bí ẹran. ẹtọ́ bá fi bẹ́ẹ̀sì kan jáde lọ́sẹ̀ mẹ́ẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Eh, eh, ah, bẹ́ẹ̀sì kan jáde ní kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí mi dúró mi wá ló kan àfi bẹ́ẹ̀ kó ìṣòro ah, báwa dẹ̀ ṣe cash tí ó jẹ̀dí àjẹbí trado medical company limited ló ń ṣe ó wà ní oníyẹ̀fún bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn láti jẹ́ alágbàtà ẹ pè zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six cash tí ó jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ẹtú yáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o ẹrù kẹtíkẹtí ó dórí òkè àbílà mountain of fire ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwẹ̀ àtàdúrà ajagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfihàn wa báyìí báyìí oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà ti ìkọ́ni ẹ̀mí mímọ́ tó fi mọ sàmì àti iṣẹ́ ìyanu tó wáyé níbẹ̀ bákan náà níṣẹ́ ìránṣẹ́ ìrànlọ́wọ́ charity ògbẹ́yìn ẹ alálàyé ló ń darapọ̀ mọ́ wa. ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù dìsẹ́mbà january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun four unforgettable months of miraculous transformation of life lélẹ̀ yìí o. ẹ pè zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́ ilé ìyá yìí bàbá máa là. bọ̀dá àdìsá hmm? ẹ dákun ẹ jẹun ẹyin. Eh, ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. Eh, of course. ẹ of course lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣeun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ eh, máa wọ bẹ́ẹ̀ yẹn ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira péré ni ni wọ́n ta plọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yà pé design brick sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks. ajá balẹ̀. hello hello Chike ibi tá a dé dúró ẹ̀yin tí ń bọ̀ inú ilé a fẹ́ mọ nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ọgbà ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn usage òṣìṣẹ́ wa ti wà ń bẹ̀ láti mọ bí ìtọ́jú ṣe ń lọ fún àwọn èèyàn tí wọ́n fi ara pa Chike a tún ti padà dọ́dọ̀ ẹ̀ Chike. Eh, Eh, ó ní àtó ah, eh, lẹ́ran ara jọ gbogbo wa eh, ìgbàkigbà tó ó ń bá àwọn èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́ ni ó fẹ́ mọ iye àwọn èèyàn tí wọ́n ti gbé dé àwọn wo ni wọ́n ti discharge tí wọ́n ní kí wọ́n máa lọ sínú ilé irú ìṣòro wo ni tún dojúkọ àwọn tí ń tọ́jú àwọn èèyàn ń bẹ̀ kó jẹ́ pé àbí kò sí ibi tí wọ́n gbà wọ́n sí mm, mm, mm, a fẹ́ mọ gbogbo àwọn nǹkan báwọn kó pé àwa gan lọ síbẹ̀ láti lọ fojú wo kí ni tí ń ṣẹlẹ̀ gangan àwa tá à ń sọ̀rọ̀. You want me to talk? Eh? You mind? Chike. Hello. Hello, Hello Chike. A ti wà pẹ̀lú Yes. Yes. Okay, um, mo wà ní University College Hospital ibi tí àwọn èèyàn mọ̀ sí UCH báyìí. Mo wà ní eh, Accident and Emergency Ward ní hmm. UCH. Ṣùgbọ́n bí mo ṣe wà ń ṣe um, activities tó wà níbà yóò pọ̀ kò pọ̀. ṣùgbọ́n dókítà tí mo bá sọ̀rọ̀ tó ní òun ò lè sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ nísìnyí. yes. as at two a.m. aago méjì aláàárọ̀ yìí mm-hmm. ni wọ́n gbé àwọn victims wá kẹ́yìn nínú àwọn victims wọ́n gbé wá kẹ́yìn ní àwọn ọmọ ọmọ ọmọ iléèwé tó wà ní boarding hostel tó wà lẹ́gbẹ̀ẹ́ ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ hmm. àwọn ní bíi àwọn nineteen that's. Uh, Eh, nineteen students wọn pé ṣùgbọ́n ètò tà wọ́n ti gbé àwọn wọn fún wa ní eh, fígọ̀ pàtó ṣùgbọ́n wọ́n ti gbé àwọn different ages and different uh, um, sexes wá wọn ò fẹ́ bá wa sọ̀rọ̀ nítorí pé olùdarí UCH ò tí ì make a statement lórí ìyẹn ṣùgbọ́n bí ìfọwọ́ ìfọ investigation tí mo ṣe láàrin àyà ìṣẹ́jú pẹ̀lú àwọn dókítà tó wà níbí ni wọ́n fi wọ́n múlẹ̀ pé yes wọ́n ti gbé àwọn èèyàn wá in fact àwọn ìmíì nínú wọn bíi méjì méjì nínú wọn ló kú oh. eventually. ṣé wọ́n ti àti rẹ́ni tí wọ́n ti discharge tí wọ́n ti ní kó máa lọ sílé wọn ti rárá sà wọn ti discharge anybody bí a ṣe bá ṣe ń sọ̀rọ̀ sí wọn ti discharge wọ́n sì monitor wọn kí n tó kúrò ní ibi tí nǹkan yẹn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ mm. wá sí UCH ni wọ́n gbé òkú kan wọnú àpò tí àwọn ìbò ń pè ní body bag hmm. ni wọ́n gbé wọnú ambulance wọ́n hmm. mọ̀ pé láìpẹ́ láì jìnà wọ́n á gbé lọ sí wọ́n á gbé wá sí UCH níbàyí tí n bá kúrò ní emergency ward yìí máa ń fẹsẹ̀ kan ibi mọ́túárì kí n mọ iye àwọn èèyàn tó ti wà ní mọ́ṣúárì báyìí ṣùgbọ́n bí mo ṣe wà ní emergency ward uch activities ò fi bẹ́ẹ̀ pọ̀ àwọn èèyàn ń ṣe tí wọ́n ń ṣe then àwọn tí wọ́n ń tọ́jú lórí sick bed wọ́n wà ń bẹ̀ mo fẹ́ ya fọ́tò wọn ṣùgbọ́n ó wà against ah, practice wọn níbẹ̀ pé ká má ya fọ́tò ńbẹ̀ yẹn. ajá fi yẹn sílẹ̀ mm, bó bá tún ṣe ń lọ àtúmọ̀ béèrè àwa náà ń bọ̀ wá darapọ̀ mọ́ ẹ̀ńbẹ̀ mm. hàn láti mọ nǹkan tó ń lọ. kò sí wàhálà kò sí wàhálà bẹ́ẹ̀ bá wojú aago yín aago mẹ́wàá ló kù ìṣẹ́jú mẹ́jọ àbọ̀ yìí Abọ́ládé mm. ó jẹ́ ká tún lo àsìkò yìí torí kú iṣẹ́ ní mú orí ẹni tí ń ṣiṣẹ́ yá ká tún kí àwọn òṣìṣẹ́ adóòlà pátápátá ká bẹ̀rẹ̀ látòrí oníròyìn náà. Hmm. bẹ́ẹ̀ni torí àwọn oníròyìn tí ò jẹ́ kí etí aráàlú kó di tó pé ibikíbi tí ìṣẹ̀lẹ̀ kan bá ti hmm. ṣẹlẹ̀ wọ́n ní bí iná bá ń jó lóko mọ̀jálà ènìyàn hmm. wàá rò fún wọn nínú ilé mọ̀jálà lóníròyìn oníròyìn ní sì ń jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tí bá ń lọ ẹ wá jọ àwọn kan ń bẹ tán tún jẹ́ àwọn ẹtí máa di oníròyìn lọ́wọ́ tó ròyìn bá ń lọ tó bá ti fi àmì ìdánimọ̀ hàn yín ẹjọ́ láǹfààní àti kọjá kó sì láǹfààní àti iṣẹ́ bákan náà àmọ́ tó bá jẹ́ agbófinró agbófinró lè mọ wọ sọ. So, Mm. ìjọba tó bá ti ní àmì ìdánimọ̀ ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kó mm. lọ mm. láti lọ́ọ́ ṣe iṣẹ́ tí mẹ́ ní iwájú rẹ̀ ní pápápá lákòótán ẹ jẹ́ lọ́wọ́ ìjọba náà lẹ́ẹ̀kan sí i torí pé ọrùn ìjọba la wà ààbò ẹ̀mí àti dúkìá ojúṣe ìjọba ni tí ìjọba ò sì ríbi kankan tí wọ́n yẹ̀ sí kẹ́ àwa sọ fún àwọn aláṣẹ náà ẹ dákun ẹ ẹ má fi nǹkan kan lẹ́gbọ̀ọ́ Mm. ẹ má fi nǹkan kan játa mm. níbi tí ọ̀rọ̀ dé dúró yìí mm. tó pé àbálọ àbábọ̀ ìjọba náà wọ́n tún bi léèrè pé báwo ni ẹ ti ṣe sí ọ̀rọ̀ e, nǹkan tó búgbàmù ní ilẹ̀ Ìbàdàn sí o ibi yìí Báyọ̀ a ṣe rí padà náà ni lórí ìròyìn àjábalẹ̀ torí ìròyìn ọ̀hún ọ̀lọ́ lẹ́nu láàárọ̀ yìí kò lọ lẹ́nu bí tí wò kọ́ mọ̀ àmọ́ láti ìgbàdégbà ẹ máa gbọ́ nǹkan tí bá ń lọ lórí ìkànnì yìí bẹ́ẹ̀ wọn lálọ́ bá gun orí atẹ́gùn hmm. tí wọ́n bá ètò wọn lọ àmọ́ àmọ́ break wọnú program wọn o hmm. tẹ́ ẹ mọ̀ gbọ́ nǹkan tí ń lọ bí Chike ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Samson ọmọ sọ̀rọ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ gbóhùn Báyọ̀ náà ó ṣe kẹ́ ẹ gbóhùn èmi ó ṣe kẹ́ ẹ gbóhùn Mayor Isaac Brown hmm. nínú ètò àwọn Ọlálọ́mí ẹ̀jọ̀ ẹ dákun bó ṣe gbà lónìí òun ni léyìn. ẹ ṣeun ojú òní tiwa ẹ má wàá gbàgbé pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lórí Fresh FM Ìbàdàn náà ni wọ́n ń gbé káàkiri gbogbo Fresh FM tí ń bẹ Nàìjíríà Fresh FM Ado Fresh FM ti Abẹ́òkúta Fresh FM ti Èkó Èkó Fresh FM Ọ̀ṣun mhm. bẹ́ẹ̀ ni káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti Nàìjíríà bákan náà ìṣẹ̀lẹ̀ yìí ìjábọ̀ rẹ̀ ń lọ lórí Blast FM ninety eight point three tó jẹ́ ti Yínká Ayéfẹ́lẹ́ bákan náà àti Tiwantiwa rédíò ẹ̀ mọ̀ gbọ́jábọ̀ 105.9 lórí tiwantiwa one oh six point five fm lẹ́ẹ̀kan sí ọlọ́run ààbò rẹ jẹ́ ó tún bọ̀ dájú jù báyìí lọ lórí nàìjíríà lórí ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn ìlú ìbàdàn àti gbogbo wa yíkayíka ojú òní tiwa o ẹ̀yin ilẹ̀ oníṣẹ́ ìròyìn àjàràbùkà tẹ́ ẹ̀ máa dẹ́rù ba àwọn èèyàn lórí ìkànnì ayélujára àti àtàmọ́mátàmọ́ tí ẹ máa ń ṣàmọ́ra wọn ẹ má fi dé ẹ dákun àwọn ìròyìn àjẹ́ àràbùkà ìròyìn ẹlẹ́jẹ̀. a ti sọ fún ọ pé olójú ìròyìn àwa tá à ń ṣiṣẹ́ ìròyìn gan olójú nǹkan tí iṣẹ́ yìí tọ́gbà àláyè láti gbéjù sórí àtẹ́gùn hmm. kẹrẹ́ nǹkan tí ń jìrà kó bí ẹ̀mí rẹ̀ ṣe fẹ́ hmm. bọ́ ẹ̀ wà lọ yàwó sáwòrán náà ní kẹ́ mọ́ yà. content náà fẹ́ ṣe wọ́n ti ní the views àti traffic oríṣiríṣi ọ̀rọ̀ báyìí lẹ́ẹ̀mọ̀ gbọ́ ah. bí wọ́n ṣe ń lọ sórí YouTube ni wọ́n máa lọ sórí <laughs> Facebook ni wọ́n máa lọ sórí Instagram ntí àwọn kan fẹ́ jẹ lérè nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ ẹ má lọ dí àwọn tí ń dóòlà ẹ mọ́ lọ di wọn lọ́wọ́ ẹ dákun Adébáyọ̀ Fálékè lórúkọ tèmi kàkà kí olódùmarè tí ń fìgbà gbogbo fọn rere sí ayé a mọ̀ síra wa ni àmì àṣẹ. dáadáa la gbọ́ síra wa tí ní tòótọ́ abọ́ládé ọmọ sàlámì ẹ ṣeun. ajá balẹ̀. ìbàdàn kí ni so Fresh FM ìbàdàn. mi fàdúrà. ajáyé rọbí àgógó àsìkò ti tó o ajáyé ṣe. ìgbà ayé ìjọsí ohun gbogbo dẹrùn ju báyìí lọ. bó bá jẹ́ ìṣẹ̀ ló ń fìyà jẹ ni atóbi jòkó adarí jìnnì. nínú ìwà burúkú pẹ̀lú iṣẹ́ ẹ̀ṣẹ̀ ojoojúmọ́ làráyé ń gbòòrò sí i ó máa wò wá níran ní ọlọ́run wa àsìkò ti tó àtayé ṣe. àtayé rọ̀ wá báwo má màmí dẹ̀bẹ̀ o gbogbo wa máa ló fojú sọ́nà ọ̀rọ̀ ayé màmí fàdúrà. àtẹ̀wọ́rọ̀ wa báwo má màmí dẹ̀bẹ̀ o gbogbo wa máa ló fojú sọ́nà ọ̀rọ̀ ayé màmí fàdúrà. ṣiṣẹ́ wọn ò rérè jẹ ọ̀pọ̀ kàwé wọn ò ríṣẹ́ fi ṣe ọ̀pọ̀ ṣiṣẹ́ wọn ò rérè jẹ ọ̀pọ̀ kàwé wọn ò ríṣẹ́ fi ṣe ìwé ẹ̀rí kò ṣe lọ tà lọ́jà o àtayérọ̀ wa mára tu ni ìyàn mú kárí ayé ebi máa ń para ayé o ìyàn mú kárí ayé ebi máa ń para ayé o kì í ṣe orílẹ̀-èdè yìí nìkan gbogbo aráyé màmá ló ń pariwo ọ̀ṣọ́ ayé wáyé lójú o aráyé sáyé dá wa yìí lọ òun ta délé ayé bá ta ọ́fíìsì lẹ̀ sáyé lọ ebi ń pọ̀ lọ́dọọdọ́ ebi ń pọ̀ lọ́dọọdọ́ ebi ń pọ̀ lọ́dọọdọ́ aláìṣòdodo wọ́n yọ kú. àtàyé rọ̀ wá báwo máa rí dọ̀gbọ̀n gbogbo wa máa lọ́kọ̀ọ́ bí. gbogbo wa máa lọ́kọ̀ ojú sọ́nà ọ̀rọ̀ ayé màmí fàdúrà. ká tó gbégi nínú ìbò mo ṣe bóyá ká fọ̀rọ̀ rora ẹni àníkà tó dọ́mọ ẹyẹ lóró bá fi ìrora wa wo bó bá lọ jẹ́wọ́ náà ń kọ́ ni ṣé ìwọ lè gbà ni mo sọ. kàn máa fọ̀rọ̀ rẹwẹ́lọ̀ kiri kàn da yẹ̀pẹ̀ mọ́ yọ̀ fún wọn àníkà tó dọ̀mọ̀ ìyẹ lóró mo ṣe bóyẹ ká fọ̀rọ̀ rora ẹni. lágbájá tó ṣe oníjọ́ sí yẹn wọ́n bẹ̀ ọ́ títí títí olóòní bọ́ bó bá bá wà jíya o ẹ̀jẹ̀ rẹ̀ ń bẹ lórí rẹ̀ àníkà tó dọ̀mọ̀ ìyẹ lóró mo ṣe bóyẹ ká fọ̀rọ̀ rora ẹni. Yeah.